الحمد لله الذي أحل النكاح وحرم الزنا والصلاة والسلام على من بعث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحابه والتابعين له بالإحسان إلى يوم الدين لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدفاتها وكل مهدفة بدعة وكل بدعة دلالة إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba tí ó ṣe káfẹ́ ìyàwó àbí ká ọba tó ṣe ní ẹ̀tọ́ nítorí àǹfààní àtòrí tó wà ń bẹ̀ ọba yìí náà ni ó ṣe àgbèrè tí wọ́n ń pè ní ṣìnà ọba yìí ló ṣe ilé wọ̀ lérí ilẹ̀ rẹ̀ lábẹ́ sánmà rẹ̀ ọlọ́run bá ṣe ilé wọ̀ kí ọkùnrin àtobìnrin tí wọn ní akídùn nìka láàrin ara wọn wọ́n máa lásìpọ̀ èyí tá ń pè ní àsìpọ̀ sìnà ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run àánú ọlọ́run kọba ẹni tá a gbé dìde láàánú fún gbogbo àgbáńlá ayé ta ló ń tọ àwọn jama odisalla muhammad sallallahu alaihi wasallam wa ala alihi àtàwọn aráalé àtàwọn sahaba rẹ̀ lápapọ̀ èyí tó dáa jù nínú téèyàn máa ń gbọ́ òun náà lọ́rọ̀ ọlọ́run tọ́lọ́rọ̀ ọlọ́mọ tún ayé ẹni ṣe ni èyí tó sì wá dáa jù nínú téèyàn máa ń tẹ̀lé oná ní ìlànà òjísọ́lá Muhammad sallallahu alayhi wa sallam èyí tó dáa jù nínú téèyàn máa fi ń sin lọ́hùn òun náà ní tànàbì ṣe èyí tí ó wá burú jáì òun náà ní nǹkan téèyàn fi ń sin ọlọ́run ọba tí ọlá kọ́lé nínú alukur'ani àti sunna òun wọn pè ní bídíà gbogbo bídíà ànú ni gbogbo ànú sì ni yóò darí ìyàwó nínú ọlọ́run kọ́lọ́mọ́ sí wa lọ́mọ náà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa èyí tí a fẹ́ gbéyẹ̀wò láàárọ̀ yìí òun náà ni azina wa asibábuhu wa adọ́rọ́ruhu sìnà ṣíṣe àti àwọn nǹkan wo ni máa ń fà á téèyàn fi máa ń ṣe sìnà àwọn ìnira owó lọ́wọ́ fẹ́ni tí bá ń ṣe sìnà nílé ayé ń bí àtijọ́ alkiyama ما دلنا الله سبحانه وتعالى على شيء إلا فيه مصلحة kò sí nǹkan kan tọ́lọ́wọ́ bá aláwò ní ká máa ṣe àbíkọ́jẹ́ pé àǹfààní wà ń bẹ وما حذرنا من شيء إلا فيه هلكة ومهلك وأضرار ọlọ́wọ́n bá wò ní ilé wa jìnnà sí kankan nínú tíra rẹ̀ bí ìbá jẹ́ pé ìnira wa ń bẹ àti parun torí àdáhàmù bína min walidina ọba yìí láàánú wájú àwọn òbí wa lọ torí ẹ̀ ló fi sọ Qur'an kalẹ̀ ló fi rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam kọ́ wa máa kì wá nílọ ká má bàa sórí ibú azina ẹ̀yàmáyá mi agbere ṣíṣe montesher ó ti gbajúgbajà bẹ́ẹ̀nà lè mọ̀tàzáwìjín wà gáyèrè lè mọ̀tàzáwìjín ọlọ́run wá fi ìbọ̀rìṣà àti ìpànìyàn àti sìná ọlọ́run wá fi wọ́n sí kàtígórì ẹ̀jẹ̀gbọ́n tó bá rẹ̀ ní tí ń pààyàn àbọ̀ ọ̀rẹ́ ni tí ń bọ̀rìṣà tó wá pè ní olórí ibú ọ̀tá ọlọ́run tí wọ́n náà sì wá ń ṣe ṣìná àmọ́ wọ bọ̀rìṣà ìwọ pààyàn inú yàrá kan náà ni wọ́n kó gbogbo yín sí lẹ́fù kan náà lẹ́wà lọ́dọ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀ yín kan ju ara wọn lọ àwọn ọlọ́run promise ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta pé yẹ́lùkọ́ àsáàmà ẹ jóná o kọlọmọsọ alọmọ náà alhikmatu min ta'rimi az-zina kí ni wisdom ọgbọ́n àtòye tó wà lábẹ́ ìṣesìnálẹ́wọ̀ ta ló ṣe léwọ̀ jama Allah o lè mọ̀ bẹ́sẹ̀ sí tó àbítọ́ bá máa bọ́lọ̀hún ṣe tó tọ́lọ̀hún bá ní kíní yìí a jẹ́ pé nǹkan yẹn dá torí Allah ló tọ́lọ̀hún bá ní nǹkan ipe ẹ gbọ́dọ̀ ṣe kó dá aburú ni ọwọ́ ọmọ wò pé ta ló ni ta ló sọ pé ọ̀dà wàláhì kọ̀dán tó lẹ́ni tó sọ yẹn ẹni tó rí kọ̀kọ̀ àti gbangba tọ́mọ bẹ̀rẹ̀ àti parí tó sì mọ bí aburú ẹ̀ṣẹ̀ yẹn ṣe tó nínú ayé wa láyé ní àbílọ́run wọ́n ní alákọ̀ọ́kọ́ ni pé muwafaqatu tarimi lil fitra bọ́lọ̀ ń ṣe dá wa gan ọ́ dá wa ó fi làákà ìṣe wa lára ó fún wa ní òye àtọ̀gbọ́n bó ṣe fáwọn náà ló fún àwọn ẹran náà ó fáwọn náà ní làákà ì níwọ̀n bá tí wọn wọ́n ní àtàwọn àtẹran láì tí ìkéwú láì tí ìfàáyà láì tí ìgbó àdísì akórira ká máa bá ìyá wa àbí àǹtí wa àbí ọmọ wa àbí ìyàwó wa akórìíra ká máa bá ṣe sìnà naturally kò sí béèyàn sì ya olórí ibú tó ṣọ́wọ́ àtọ́ fáwọn yẹn pé ẹ máa bọ̀ wá báyàwó òun lásìkò àbí tí ó gbọ́ ọmọ rẹ̀ pé ọmọ òun ni àbábúrò ẹ̀ ọlọ́run rí pé yọ́ máa dá wàhálà àti fìtínà lẹ̀ láàrin wa lọ́lọ́run fi sílé wọ ẹlẹ́ẹ̀kejì alimani ohun mi nìkìtìláti ansar ọlọ́run ti sìnà lè wọ́n torí kí ọmọ kọ́mọ́ bá dàpọ̀ tárakùnrin méjì bá ń wọlé tọ arábìnrin kan nígbà tárábìnrin yẹn bá lóyún ọmọ ọ̀dàrú àbí onídàrú ọmọ ọ̀dàrú tọ́mọ bá ti dàrú kí ni ó ìjà lókùn tí ó kí kálukú ó dúró lérí ọwọ́ ẹ̀ ìwọ́n tó bá tí ìlágbára ti má rì máa rọ́jú kó o sì máa gbà wẹ̀ kó o sì máa jìnnà sí gbogbo nǹkan tí ó máa jí ara rẹ̀ lẹ̀ bóyá lókùnrin wa lóbìnrin wa ìwọ́n tó bá ti wá má rì ọkọ rẹ̀ nìkan náà ni ni ó máa dọ́dọ̀ rẹ̀ ìwọ́n tó bá ti wá má rì lọ́kùnrin ìyàwó rẹ̀ àbáwọn ìyàwó rẹ̀ ó lè jẹ́ lẹ́yọ̀ kan ó lè jẹ́ ní méjì mẹ́ta mẹ́rin àwọn ìyàwó rẹ nìkan náà lọ́mọ bá lásẹpọ̀ kò sì gbọ́dọ̀ ju mẹ́rin lọ tó bá ti fẹ́lẹ̀ karùn-ún ẹlẹ́ẹ̀karùn-ún yẹn aṣẹ́wó ni lábẹ́rẹ̀ wọ́n mọ̀ wá kọ ládàá kalẹ̀ fún lérí mẹ́rin ẹlẹ́ẹ̀karùn-ún yẹn wọ́n máa kọ ẹ̀ṣẹ̀ ẹlẹ̀ anábì sallallahu alaihi wasallam tó bá bá ti wá dàpọ̀ kí ni máa ṣẹlẹ̀ láwùjọ wa bọ́dọ̀ bá ti di pé èmi mo lóyún bọ́dọ̀ bá ti di pé èmi ni mo lóyún kí ni máa ń ṣẹlẹ̀ láwùjọ wa. kí ni máa ń ṣẹlẹ̀ láwùjọ wa jama bọ́rọ̀ bá ti dé pé èmi mo lóyún eré máa ń ṣẹlẹ̀ ìjà ni máa ń ṣẹlẹ̀ kọ́dà ẹni tó bá padà bọ́ sí lọ́wọ́ ó ti lẹ́yìn kọ̀ọ̀kan ṣètánì wọn máa ẹni tó wá padà bọ́ sí lọ́wọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣètánì ọmọ ṣe kíni ṣètánì ọmọ bẹ̀ẹ́ wò tí wọ́n máa ronú pé ṣé mo sì ṣọ́ọ̀ pé mi mo ní ọmọ yìí tó wá padà yá gan ó lè padà neglect ọmọ yẹn pé ọmọ yẹn kò ṣọ́ọ̀ àwọn kan tó ń bẹ nínú gbàdí àdáwò tí ń sọ yìí lọ́wọ́ báyìí ọlọ́mọdé ọkàn wa ọmọdé ọkàn ọmọ wa àwọn tó ń bẹ ń bẹ ọlọ́mọ sábà sànù wọn. ìbànújẹ́ gbére kí ìwọ ẹlẹ́sìn kí ọmọ rẹ obìnrin ó lóyún kó wá máa tọ́jú ọmọ yẹn ọmọ wọn lọ skul kán wá béèrè bàbá ọmọ lọ́wọ́ rẹ̀ kó wá ní àmọ́ bàbá rẹ̀ kéèyàn ọwọ́ ẹ̀wọ̀n kí bàbá yẹn kọ́ ọwọ́ ẹ̀wọ̀n òye ọ̀sán ìtìjú yẹn kò tó ìtìjú tó fẹ́ kàn látara ọmọ rẹ̀ obìnrin ṣàgbèrè ọmọ yẹn yọ wá wà láyé láyé mọ bàbá rẹ̀ tí ó fi jáde láyé tó bá padà yá gan irú àwọn ọmọ yẹn máa ń dìde máa yà wọn lọ́rùn wípé tó bá sọ bí tí bàbá wọn wà ilé ayé ó sọ ìjọba rẹ̀ kú ni o wọ́n wà láyé ni kò mọ̀ ìbànújẹ́ burúkú yẹn kí ló bí jama àṣìnà lẹ́mọ̀rí ìyá tí ọ̀rọ̀ yé tí ó ní abímọ o àwa béèrè pé a ta ló bímọ ọlọ́mọ wọn ọkùnrin nígbà wo ni wọ́n ṣèyàwó ó ní wọ́n fọmọ kan lóyún ni lọ́wọ́ ń sọ fọ́nrán àdúgbò pé ẹ bímọ. sọ̀rọ̀ pé ó yẹ wọnú yàrá máa hu sun ni ipe lójú ayé òun ayé òun sì bàjẹ́ ọmọ wa wà nínú ilé tòun. bóyá àwọn ọmọ ẹni tó fún lóyún àbí wọn ọmọ ọmọ sínú náà lọmọ sínú jẹ ọlọmọsà sọ níbẹ̀ anabi ni ayyuma ra'atin adkhalat fi bayti zawjiha ghayra abi ghayra ibnihi la tajidu ra'ihata aljanna anabi ni ike yo obìnrin tó bá gbé oyún olóyún wá wá ọkọ rẹ̀ ó bi bímọ sí ọ̀dọ̀ ọkọ rẹ̀ ọkọ rẹ̀ kó sì ní ọmọ yẹn Ànábì kò ní gbọ́ọ̀rùn àlìjánà ìtumọ̀ ẹni pé wọ nánà kó tó wọ àlìjánà tọ́lọ̀wọ̀n bá fẹ́rẹ́jì torí pé àwọn náà wàhálà tí wọ́n lọ lè ṣe àyẹ̀wò bọ́ọ̀lá ń bọ̀ẹ̀ ẹni tí máa lè ṣàyẹ̀wò àdánwò bá kò dẹ̀ sí nǹkan tó fàdá yọ pé tákọ́ bá ṣe ákìdù nìkan ni ọ̀rọ̀ rẹ̀ ní já sí ju pé kọ́ mọ́ lọ lè sáré àyẹ̀wò ọlọ́mọdé wọn wo ọ̀dọ̀ àwòtọ́mọtọ́mọ́ o mọ́jà ṣètáni mọ́jọ ṣèwà lọ́nà ẹlẹ́ẹ̀kẹta tí ọlọ́run bá fi ṣe sìnálẹ́wọ̀ alìhìmáyàtú alàmọ́rọ́dí alfàtàkà alàkọlìbíyà wọ́lọ́dọ̀wíyà torí ká bàbá lùgbàdí àrùn gbogbo èèyàn tí bá ń ṣe sìnálọ́kùnrin àbí lóbìnrin àwọn olùfáà ní ibẹ̀ lèyẹn ti máa kó àwọn àrùn tí máa ń padà lọ àtàrùn tí èlò ọmọ tí wọ́n fi jáde láyé ọ̀pọ̀lọpọ̀ àrùn tẹ́lómi nọ́ọ̀sì lára rẹ̀ nísìn sábàbù òzìnà ó ti lùgbàdé àrùn lábala sínà dágbà náà wà ní skul àgbà tí wọ́n ń sọ̀dọ́ àbígbà tí wọ́n ń sọ màta èyí ń ṣe sábàbí tẹ́lómi ò ní bí màmá ìṣẹ́sẹ́ àbí tẹ́lẹ̀ mi ọmọ àbí màtọ́ ma wọn ò sì ní lálàáfíà látara àwọn dìsísì tí ọ wà lára rẹ̀ aláàní wàsá á fẹ̀bi ìlà kò ní ìdíkò tó ń tún rò lẹ́ẹ̀kejì máa pé sí kí n fílẹ̀ àbí kí má filẹ̀ ọlọ́ni wàsá á fẹ̀bi ìlà ọlọ́run bá ní ọ̀nà burúkú ni ẹ má rìn o tí wọ́n ti rìn ọ̀nà burúkú eré òdísọ́lá muhammad sallallahu alaihi wasallam anábì ni lam tazhar al-fahishatu fi qawm qat oríṣiríṣi àwọn ìjọ ló wà láyé kò síjọ kan tẹ́rì pé ṣìnà pọ̀ nínú àwùjọ wọn hatta yu'linu biha títí tí wọ́n fi sọ di fáàrí àtọ̀làjú wọ́n sọ ṣìnà di fáàrí àti ọ̀làjú láwùjọ wọn àbí nínú ilé wọn illa fasha fihim ta'un àfi kí ọlọ́run ọba kó sọ ilé wọn di ilé tí wọ́n ti máa rárùn wal awja àti ilé tẹ́bí ó ti máa pa wọn kí ni wọ́n ní ń sì náà máa ṣe yẹn ìmọ̀ sábà bí àrùn àti sábà bí kí ni sábà bí ebi ọ̀rọ̀ máa dàrú ni ìyà ìtẹ́lọ́mí ń jẹ lọ́wọ́ ń sìn ìyá sinan tọba tí wá túbá tó sì débẹ̀ mọ́ ọlọ́run dọ̀fóró rọ̀hì ọ̀rẹ́dì láti fèrèjìyàn tọba fèrèjìyàn tán yọ́wọ́ aká ìyà náà kó fún anábì ní alẹ́tì lamtakun mọ́dọ̀tì sí asláàfin àwọn ebi àtàwọn àrùn tí wọn gbó kọrẹ̀ rí lọ́dọ̀ àwọn bàbá bàbá wọn àwọn asláàfin àwọn sálàfin wọn na mọ́dọ̀wò irú àwọn àrùn tí wọ́n gbókọ rẹ̀ rí yóò máa ṣẹlẹ̀ nínú ṣìnà àwọn àrùn kan bẹ tá a mú rẹ̀ bí hiv àbí àwọn àrùn kan bẹ oyé tá a mú kọ rẹ̀ wọn alátọ̀sí àwọn àrùn kan bẹ tá a mú dìmọ́ bí ìbàjẹ́ yìí bá ṣe ń lọ sí lérí ilẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn àrùn tuntun mí ó tún máa ṣe kí ni ní ọmọ jáde tọ́lá aláṣọ fún wa yí pé àwọn àrùn tí wọ́n máa ń ṣe àwọn tí wọ́n ṣe sìnà ní 2019 nísìn yóò yàtọ̀ sí àrùn tí ń ṣe àwọn èèyàn ní year 2000 tó bá di 2021 àwọn tó wọ́n ṣe sìnà nígbà yẹn àrùn tí wọ́n máa ṣe wọ́n yóò ju àrùn tí ń ṣe àwọn èèyàn ní 2019 lọ dìmọ́ bí ayé bá ṣe ń lọ bẹ́ẹ̀ náà ni ọlọ́wọ́n ma kírétì àwọn ìranran àrùn tí ma ń dáyà jòkólẹ̀ ọlọ́mọsá sọ ní kọ̀ọ̀kan wọn bẹ̀ ṣìnà orí ibu ni o èyí sí téèyàn máa fi ń ṣe fáàrí pé àwa ń ṣe ṣìnà kọ́dà ọmọ mẹ́rin báyìí ni mo ní ọkùnrin mẹ́rin báyìí mo ní ah, boyfriend ọmọ mi ni girlfriend yọ ọmọ mi ni orí ibú ni o ẹni tí máa ń ṣẹlẹ̀ ń lé wọn ọlọ́run ti dá wọn wo ebi ó padà ṣẹlẹ̀ ń bẹ̀ àrùn ó sì padà ṣe yọ ńbẹ. من الحكم لمنع الزنا المنع من انتشار الجرائم كالقتل والإجهاض وغير ذلك nínú àwọn àdánwò tí ma ń ṣẹlẹ̀ lábẹ́ ṣìnà fi ṣe léwọ̀ òun náà ni pé crime àwọn crimes kan wọ́n ma wá lábala ṣìnà gẹ́gẹ́ bí ká para ẹni àwọn tó ti wọ sàárè lábala ṣìnà ọlọ́nìkan ló mú kọ́ ọlọ́nìkan ló mọ yẹ àwọn tó ti di aláàbọ̀ ara nítorí ṣìnà ọlọ́nìkan ló mọ yẹ ṣìnà àmà fákẹ́ máa para yín ní ṣìnà àmà fákẹ́ máa àwọn míì ń da ásìdì síra wọn la ipe ọgbà ọkọ òun kò tí ì fẹ́ o ọgbà boyfriend òun yóò sì da ásìdì síra gbogbo ojú rà àti ọ̀run báyìí náà bá lẹ́pọ̀ wọ́n ń tẹ̀lómi níbà wọ́n ń gbé nǹkan jẹ fẹ́lómi wọ́n ń sun ẹlòmí látòkè délẹ̀ wọ́n ń sàṣẹ́ lómi láwọn àṣàṣì tó sì yà wèrè ah <laughs> azina musiba ní lérí ilẹ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn oyún tí wọ́n ti ṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn tí wọ́n ṣẹ́yìn tí wọ́n ti kú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n ti pa sínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n ti drop wọn sílẹ̀ tí wọ́n ti jù wọ́n sínú kọ́tà ẹ̀ eh, ọmọ tí ẹlòmíì ń wá látọ̀dún gbọ́nhan ẹnìkan sí lọ́lẹ̀ jù sílé lẹ̀ wọ́n ní kọ́dà ńlẹ̀ yorùbá wọ́n pe kìnnìkan ní magun oògùn ní àṣàṣì àlìjànú ńlá kan wọ́n kẹ́ àlìjànú yẹn sára obìnrin ẹni bá ti wá bá aláṣepọ̀ àlìjànú yẹn wà sọ́ọ́dà bí wọ́n bá ṣe fẹ́ kọ́ sọ́ọ́dà tí wọ́n bá ní kọ́ máa kọ́ ni bí àkùkọ yóò máa kọ́ lọ yóò padà wá kú tí wọ́n bá ní kọ́ máa pariwo ni tí bá sọ̀sọ̀ fàlìjànú yẹn tó fi jẹ́ pé mágùn èrí ṣìṣì lọ́wọ́ ọlọ́mọsọ̀wá lórí ibú àwọn kèfèrí ni wọ́n máa ń sọ̀gùn mọ́gùn àbí àwọn kèfèrí gan tí wọ́n jólùgbà òdòdó wọ́n máa pín sínáà òsè kíní sínáàdá bẹ̀yà al-awlad wal-mawludin min az-zina wọ́n ẹ̀tọ́ tẹ́ kí wọ́n rí nílé ayé wọn nígbàtí àmọ́ bàbá àbí tí ọmọ yìí wọ́n padà rí wọn ọmọ ìyá tó gbé jùlẹ̀ àwọn ọmọ yìí wọ́n wà lo ayé pákáleke wọ́hùn abúrìyà wọn sì lẹ́sẹ̀ kankan lọ kí ni sábà bí wàhálà wọn azina ẹni tó bá kírètì wàhálà fọmọ èèyàn tí ń dààmú sọ́nà òun náà sinmi dídọ́wà onísinmi aljaza wal ihsan illa al tó bá ti sábúrú abúrú ọmọ wọn pé wọ́n sàṣẹ ọmọ pé àdúrà ọgbà ó ní mọ wàhálà tó ti dárẹ̀ nílé olé almuhafazatu ala karamatil mar'a lẹ́yìn náà ọlọ́run bá ṣe sìnà léèwọ̀ nítorí pé ọlọ́run pọ́n obìnrin lé obìnrin yẹn ṣe igbá àkólẹ̀ honored ẹni tí ọlọ́run bá fún ní ọwọ́ ní obìnrin wala takuna sil'atan mubah yatadawaluha kullu man yuriduha ọlọ́run kan obìnrin lé kìí ṣe ẹ wá sọ di igbá àkólẹ̀ pé èmi ti lò ó tán o tí wọ́n náà bá fẹ́ lò òun náà tún láǹfààní àti síkíní àti lò obìnrin mukarrama mu'azzama muhtarama akramaha Allah ọlọ́run kan obìnrin lé débi pé ọlọ́run gbà wá láàyè ká fẹ́ wọn láì ṣe akídùn nìka kọ́dà ọlọ́run ọba ní wàá tó hún na sọ́dọ̀kọ́ tìhìn ẹ fún wọn ní owó sàdáàkì bọ́dì wọn yìí ṣe free they are free owó yẹn náà máa jẹ owó tí ẹ fi wọn lẹ́tọ̀ọ́ obìnrin wà expensive nínú Islam. obìnrin tó bá ti wá gbígbà sínà àwọn ọkùnrin kan ni wọ́n sọ di sínà wọ́n sọ di onísínà tó bá ti la ọmọbìnrin kan mọ́lẹ̀ báyìí tó fẹ̀ yẹn lélẹ̀ tó sì sọ akídùn ká lérí mọ̀ tí ń ba tọmọ yẹn jẹ́ ọlọ́run sì dá obìnrin lẹ́ni tá a ba tiẹ̀ jẹ́ ó ti ń ba tiẹ̀ jẹ́ bóyá òun mọ̀ pọ̀ ń ba tòun jẹ́ ẹni bá sì ń tọmọ ọlọ́mọ jẹ́ bí ó sì dá ẹni ìyàwó ilé tọ́ bá ti fẹ̀yìn ìlélẹ̀ wọ́n ti ṣiṣẹ́ lábẹ́rẹ́ ní o ọ́fíìsì rẹ̀ ni wọ́n ti ń ṣiṣẹ́ àbí iléeṣẹ́ rẹ̀ àbí bẹ́ẹ̀ sì kọ́ ọlọ́run fún ọ níjànú ìwọ ni wọ́n gbé sípò ní láàrin ìlú ọ̀sán lọ́pọ̀túnítì kan sá àbí lẹ́kṣọ́rà ní àwọn ọmọ skul ọwọ́ á jẹ́ pé ọwọ́ fẹ̀yìn lélẹ̀ ní kó tó fún lẹ́tọ̀ọ́ rẹ̀ mọ̀ pé òun ti ń ọmọ yẹn jẹ́ bọ́yọ̀ ọmọ yẹn mọ̀ pé òun ba tòun jẹ́ àtúkọ̀ mọ̀ lẹ́yìn náà ìtọ́rọ́bùl umur wà ádámù tawfiq wà ádámù ìstìjábà àwọn àlùfáà wa wọn ni nínú tọ́lọ́wọ́n bá fi ni pé kan nínú àwọn ẹ̀ṣẹ̀ tó sì jẹ́ pé máa ń díyàn lọ́wọ́ tàdà yín àdúrà fi gbà èèyàn ṣàdúrà ṣàdúrà àdúrà òní ṣe àdúrà nítorí pé oye fàyínà dùnúbà tùzílù ni'am ẹ̀ṣẹ̀ yín máa ń gba ìdẹ̀ra ọlọ́run lára yẹn lẹ́yìn náà ọ̀rọ̀ ọmọ wa dàrú nítawọn ẹgbẹ́ rẹ̀ ṣe tí wọ́n rí ṣe ó ṣe fá ìtàwọn ẹgbẹ́ rẹ̀ ń ta tí wọ́n rí ta ọ́ta afá kò ní ta Adamu Taofik gbogbo ibi tẹ́gbẹ́ rẹ̀ ń dé tí wọ́n ti ń gborí rẹ̀ ó débẹ̀ wọ́n ló ti tán látara azina ìtìrọ̀bá tìlà àkìlíya yọ máa ṣẹlẹ̀ ọpọlọ rẹ̀ níṣẹ́tù ọba gbàgbé nǹkan púpọ̀ nítorí pé ẹ̀ṣẹ̀ yẹn tó bá ti wà nínú ara ní máa ń da nǹkan rú ni O ní láyè ronú nípa dáadáa tó fẹ́ ṣe lé ayé nítorí pé àwọn obìnrin tó fẹ́ bá ṣe sìnà àbáwọn ọkùnrin yìí ó lè dédì ẹ́ǹdì rẹ̀ bọ́bá bọ́ màkà ṣe sìnà sí ọba ṣùwọ́tán ó tún lè tuntun míì ó tún lè tuntun míì tí tí táyé ló fi bàjẹ́ pátápátá yóò sún sẹ́pọ̀ àwọn míì náà tó tún máa wò tó rí ọkùnrin tó ti gun eré ẹlòmíì ẹlòmíì ọmọ yẹ wọn mọ́ obìnrin tẹ́lẹ̀mí ti gùn ọmọyẹ àmọ́lọmọyẹ yẹ ayyuhalladhina amanu tubu ilallahi tawbatan nasuha wà dájọ́ olùgbàgbọ́ òdodo kálò túbá nígbàtà àti ikú ọ̀rẹ́ wá fúyẹ́ tó bá túbá ń sìn kó ṣe má sì pa gbogbo ètò ti se ọlọ́run sì mọ́ ọmọ tábà tábà ẹni bá túbá ọlọ́run gbọ́ títúbá rẹ̀ lẹ́yìn náà azina yusabibu talaq ọ̀pọ̀lọpọ̀ dìfọ́sí lẹ́nìí wọ́n ní nínú àwọn kan tí máa ń fà á tí ọkọ fi máa ń kó obìnrin lẹ̀ òun ni kóbìnrin ọmọ ṣàgbèrè obìnrin ní máa ń ṣàgbèrè kò ní dúró jẹun àwọn ọmọ tó bí sílé ọkọ yẹn nítorí pé ọkọ yẹn padà lè jáde tọ́wọ́ sì kọ́ ọmọ lọ lọ́wọ́ máa lọ lè dá níbi tí bá ń ṣe kí ni ibi tí bá lọ torí yọ yọwọ́ kù nínú rẹ̀ ni kọ́dà ọmọ tó jọ náà àwọn ọmọ rẹ̀ yóò sì máa dá òtù ẹ̀ pé òun rò pọ́ wọn. yóò wá da adábùkátà yóò wá ti wàhálà fa ojú lọ́fẹ̀ẹ́ fọ́ kó tó láwọn ọmọ yẹn tọ́ kí ni sábàbí azina ọkùnrin tí ń ṣe sìná nínú ilé ìyàwó rẹ̀ ó kọ́lẹ̀ ayílà kí ìyàwó rẹ kóun náà torí tí ń ṣe torí tọ́ba ti ń gbé fóònù sá yá lè fẹ́ kí ìyàwó ìyàwó ti òun náà tí torí pé àrùn ti súnmọ́ ẹni ṣe sì dá kò ní ṣe tẹ́sítì kó tó ṣe yọkà máa rọ́ọ̀lù wọn náà ni àwọn aburú yẹn alábẹ̀yẹ tó jòkó sílé jẹ́jẹ́ oníyàwó kó àwọn aburú yẹn wá bá obìnrin tó bá ti wá sọ ẹ má ṣe mà torí kó ọ̀gbọ́ kí ni yóò ṣe fún ọ yọkọ̀ ilẹ̀ yẹwà tó ọtí fámìlì rẹ wà síkátà tí wọ́n bá fámìlì rẹ síkátà azina ọkùnrin gbà mí sẹ́ni òun tó máa ń parọ́ díẹ̀díẹ̀ tí wọ́n máa ń gọ sábẹ́ ẹ̀rọ pé wọ́n fẹ́ sí ìyàwó kejì pé arábìnrin ti ń pè wọ́n àwọn lọ́rọ̀ ni ẹ bá lọ́rọ̀ lóòótọ́ má jọ pẹ́ tó fi ṣe kíni tó fi ṣe akídùn nìka má dálé ẹrú kó tó tó torobìnrin ò ní bìlíìfù rẹ̀ ó dìgbà tí ẹ bá ṣe akídùn nìka ní òfin sí kọ́tíṣìpù nínú ṣẹ̀ríà Islam ipe mo fẹ́ fẹ́ lẹ́yìn ọdún mẹ́ta tó bá parí skul láti sílẹ̀ tó wá ń dé ti ara yín ìdí sàárà torí máa ń lídì sí kíni azina nígbà máa ń da lérú owó tó wá ń kọ́ fẹ́ fẹ́ yàwó kejì pápápá ni kìí ṣe pé ọ wà fẹ́ yàwó sójú ọ̀nà pẹ̀lẹ́nu ìyàwó ilé rẹ̀ máa wá máa dá wà lálẹ́ tètè sáàkìlù kan dẹ̀ jòkó tẹ́ra wọn kan tètè máa dọ́kànnú ayé wọn tán fẹ́ sí kíní wọ́n fẹ́ máa rán tọ́kùnrin bá ṣe ń sọ pé òun fẹ́ ẹlẹ́ẹ̀kejì ni obìnrin tí wọ́n bá fóònù àlè lérí mẹ́sìgì àlè lérí fóònù ẹ̀ obìnrin tí ọkùnrin pè lóru kí náà kó òun fẹ́ ṣe ń dò sí nǹkan kan wọ́n fẹ́ jáde kúrò nínú ilé yẹn nìyí torí pé obìnrin yìí ní ọkọ méjì èyíkéyìí nínú àwọn méjèèjì wọ́n ní ilé tí ń ṣe ọkọ ní ṣe àbí ìyàwó ní ma sábà fa divorce wọ̀tàfà kúkìlì òṣùrà ìsì máa ń fa kí family òṣùkátà ọlọ́mọ́sà sọ ní kọ̀ọ̀kan níbi aburú bẹ́ẹ̀ àwọn fàtún ka àwọn wisdom tó pọ̀ àtàwọn ìnira aburú tó wà lábẹ́ azina àmọ́ torí àsìkò wa kí n dádó bẹ́ẹ̀ àsìbábù zina gbogbo àná láti mọ̀ pé báyìí aráyà fún aládìísì fún a sì rí reality tí ń ṣẹlẹ̀ nínú ayé àwọn èèyàn tí wọ́n ṣe kíni tí wọ́n ṣe kí ni wọ́n máa ń fa alákọ̀ọ́kọ́ mbẹ̀ dọ́ àfúlẹ̀ ìmáàlì òun náà ni kéèyàn má ní gbàgbọ́ sí ọlọ́run ọba tó sọ̀rọ̀ yìí pé sì náà ò sí kíní kódà tí mánì rẹ̀ ọba ti strong mẹ́ lọ́lọ́run tọ́lọ́run ọba ti tóbi lọ́dọ̀ rẹ̀ ní tọ́lọ́run ọba ní aburú ni ó ń fọ funfun yẹn mú ni torí pé òun náà ò ní tóbi ní wájú rẹ̀ àmọ́ tí ọlọ́run ọba tóbi níwájú rẹ̀ ìtọ́ aláàní mọ́ ṣe yẹn yóò tóbi ní rẹ̀ ẹni máa ṣe sì náà ọ ní ìmánì rẹ̀ òun lọ́lẹ̀ mọ́ni òkú ò lára rẹ̀ kìí ṣe káfìrì o oye kìí ṣe káfìrì mùsùlùmù ni àmọ́ mùsùlùmù ti ṣe pé náà kìí ṣùlù iman anábìfin ní láàyè ṣìnì zani àyìnà yẹsìn ní wọ́wọ́ mọ́mìn olùgbàgbọ́ òdodo kan ò ní bẹ̀rẹ̀ ṣìnà nígbà tí ń ṣe lọ́wọ́ kọ́ wá jẹ́ olùgbàgbọ́ òdodo tí gbàgbọ́ rẹ̀ ṣe kíní tó pé pérépéré gbàgbọ́ rẹ̀ ti dínkù lẹ́yìn náà yìí tó máa ń fà á wọn náà ni al-ikhtilat wal-khalwa kéèyàn máa bẹ ní kọ̀rọ̀ láàrin obìnrin tí àlẹ́tọ̀ṣẹ̀rẹ̀ ẹni àbí ọkùnrin tí àlẹ́tọ̀ṣẹ̀rẹ̀ ẹni bóyá ẹjọ́ wà nù yàrá ẹtìlẹ̀kùn nù yàrá àbí lọ́fíìsì lẹ́tìlẹ̀kùn àbí ní kọ̀rọ̀ kan tẹ́nìkan kan orí yín kọ́lá tó bá fẹ́ fẹ́ ìyàwó tó fẹ́ àpúròṣì obìnrin ẹ gbé iṣẹ́ àṣetà ni kí gbogbo àwọn èèyàn máa lọ tí wọ́n máa ṣe kíni tí wọ́n máa bọ̀ tí wọ́n máa rí yín ṣètánù ní báyìí sọ̀rọ̀ àmọ́ tẹ́ bá ti wà ní kọ́lọ́fín ó ti yé àṣetánù wà báyìí anábìnrin láyé àkàlùwánà rọ́jùlùm bí mọ́ra àti ilà ọmọ àhà dúmà àrami obìnrin kan àtọkùnrin kan tí wọ́n lẹ́tọ̀ọ́ sọ́ra wọn wọn ò ní wà ní kọ́lọ́fín kan àfikọ́jẹ́ pé nílẹ̀ ìgbà wá kan wọn ní àfikọ́jẹ́ pé ṣètánù ni ó sì kẹta wọn ìgbà eléyìí anábìnrin kọ̀ tọ́ bẹ́ẹ̀ àfikọ́jẹ́ pé ẹnìkan tọ́jẹ́ bàbá obìnrin yẹn àbẹ́gbẹ́ àbábúrò ẹ̀ tọ́dàgbà kọ́ wá pẹ̀lú wọn ẹni wà nú pálọ̀ wọn lóòótọ́ àmọ́ bàbá rẹ̀ ó wà ń bẹ rẹ̀ lọ́kùnrin ẹ máa wá sọ̀rọ̀ tí ọba ti sẹ́ni kankan lé wájú ta lẹ́sẹ̀ kiri lẹ́gbàgà eléyìí máa ń fà kéèyàn máa ṣe sìnà sí al-ikhtilat wal-khalwa wọn ní ojú ọ̀nà alẹ̀kùn kan tí àwọn ọkùnrin máa ń gbàbẹ̀ àwọn obìnrin ní masalasi àwọn obìnrin yìí náà tí wọ́n ń pọ̀ ànábì wa sọ fún àwọn ọkùnrin pé ẹ fi ilẹ̀kùn yẹn lẹ̀ fún àwọn obìnrin ẹ má gbàbẹ̀ mọ́ ẹ̀yẹ má gba ibi kíkiri má bàa ṣe jama kí wọ́n bá máa fara rora ẹni gbogbo lè kí ó ta bá dálẹ̀ tí ọmọ tó bàlágà lọ́kùnrin lójú kólẹ̀ báyìí ọmọ tó bàlágà lóbìnrin lójú kólẹ̀ báyìí wọ́n ni wọ́n ń kéwú kéwú kí wọ́n ń ké yẹn kéwù yẹn padà sálọ aláàdá skul ẹ̀fẹ́ ọmọ tó ti bàlágà oyé wọ́n sì jòkó tira wọn wọ́n jáde break wọ́n bẹ̀rẹ̀ sí gbára wọn la al-ikhtilat free mixing kò sí mọ́ni ẹni ogbe kọ́ ọ̀dọ́ tí gbogbo kan pé sára rẹ̀ kó sì máa wu ọ̀dọ́ lóbìnrin tí gbogbo kan pé sára tẹ̀ náà bí ṣe ń fa ọkùnrin náà máa fọ obìnrin bí ṣe ń fọ obìnrin náà máa fọkùnrin gbogbo àtàbá nílé kí bàbá ní schools bàbá fẹ́ láti yọrí ká lè mójútó àárín ọlọ́mọ́sẹ̀ ṣànúwà kátàpọ̀ àtàwà lọ́fíìsì ìyàwó ìyàwó oníkọwárí ọlọ́fíìsì àwọn tilẹ̀kùn ọ́fíìsì ẹlẹ́ni discourse ẹ̀ ti ń rìn ní bèbè abẹ́lọ́wọ́n aláàkọ́lọ́mọ́sà sọ níbẹ̀ nínú tí ma ń fa annazaru ila kulli min jisai ká ma wo obìnrin àbí ká ma wo ọkùnrin bóyá ní orí ilẹ̀ báyìí àbí lérí mídíà bóyá tẹlifíṣàn ni, rẹ́díò ní àbí tẹlifíṣàn ní sátáláìtì ní àbí àwọn fóònù ti agbédání gbogbo àtọ́ bá ń rí bíútì obìnrin tó bá ń wo púpọ̀ ọ padà sí sinna o lè má jẹ́ ìtò owó yẹn o o lè jẹ́ mi nítorí pé ìtò owó yẹn lọ́ máa bí lọ́ máa bí adùn ara rẹ̀ jáde tó bá ti gbé jáde ọmọ wa wà káàkiri tó bá wá rí òun mọ́ ọ padà wà lọ lè ṣe ń bomi tó bá sì ṣe sinna ọpọlọ rẹ̀ ò sẹ́tù bọ́ọ̀ bá ṣe sinna ọpọlọ rẹ̀ ò ní kò ní sẹ́ni torí pé o ti rí ní tí ó yẹ kó rí ọlọ́run ti kì ọ́ lọ ebi kúlì ọlọ́run ti ànábì sọ fún àwọn kúlì lè mọ̀mìnì àwọn mọ̀mìnì sọ fún wọn wọ́n yé ṣe mùsùlùmí o àwọn tí wọ́n ti gbé pẹ́kù ní Islam tí wọ́n ti wà ní martabatul iman sẹ́ni pé ipò wọn ti gbé pẹ́ ọlọ́run bá ní kúlì lè mọ̀mìnì ìrẹ́ ànábì bá mi sọ fún ta lọ́rọ̀ sọ àjẹmọ́ bá mi sọ àwọn mọ̀mìnì kádàkùn yaquddu min absarihim kan máa rẹ̀ ju wọn aya yẹn sọ̀kà látòkè sọ́mà ta ló sọ aya yẹn kalẹ̀ jọba eh. ẹ má máa wo aya ma ẹ máa wo mọ́nìlẹ́dẹ̀ ansala aya ta ló sọ aya kalẹ̀ tẹ́ bá ti mọ̀ bó ṣe tó ẹ má bá aya yẹn ṣe kí ni ó ṣe tó aláfẹ́ràn wa gan ó ti mọ̀ wá pé inú bí tá ti lè sorí ibú láyé oníkà máa wo obìnrin báyìí àbí ká wo ọkùnrin tí ò lẹ́tọ̀ọ́ sí wa ọlọ́ni yẹ̀gúdù mi náà bùsọ̀rì ẹ̀sọ́ fáwọn ọkùnrin ò tó jẹ́ olùgbàgbọ́ òdodo kọ́dà àwọn sàábà láyà yìí kọ́kọ́ sọ̀kalẹ̀ fún kọ́lọ́n tó máa bá náà wí lábẹ́ wọ́n ní sàábà ọmọ wo nǹkan ìwọ́ wá ń wo onítorí pé rí Facebook lọ́wà orí ibú tà ń ṣe lérí Facebook yẹn 95% orí rí ibẹ̀ 5% péré abádẹ́lẹ̀ mi tó òun sẹ́ndì mẹ́sẹ̀jì gbogbo àwọn ọ̀rẹ́ tọ́lọ́hun ní àwọn àbúrò ẹ̀gbọ́n rẹ̀ ẹ rí i pé ẹ bá ti ṣe àfikẹ́ pàdé padà obìnrin ilé ńlọ whatsapp ẹ fi whatsapp yìí sàrà àmù àbí ọwọ́ gbé fọ́tò rẹ̀ síbẹ̀ àríọ́ ni gbà tí ìṣègbọ́ rí ọ oníkanlẹ̀ bá àdóhùn mọ̀kọ́ òun lòun wà mẹ́ ọgbọ́n tààrà sọ ni aláàní kárẹ̀ ju tàbá rí yín wọ́n wá gbé fọ́tò rẹ̀ sí wájú wa kí gbogbo àgbàlá yọ́ máa ṣe kíní yọ́ máa wò ó ṣé ìsìláàmù nìyẹn ṣé ìsìláàmù nìyẹn aláàníkà rẹ̀ ju ọ̀dẹ̀ gbé fún ọ ní kàmáwó gbogbo àwọn tó wá ní nàmbẹ̀rẹ̀ lọ́wọ́ pátá ni wọ́n mọ̀ bó ṣe rí ṣé ìsìláàmù nìyẹn àdáwò ni pé ẹlòmí ọgbà nàmbà yín lórí rédíò àbí lórí YouTube àbílọ́dọ̀ àwọn èèyàn wọ́n kà máa send message alábòlé lẹ́yìn fọ́tò tẹ gbé sí ẹgbẹ́ fóun yóò máa sọ kàtìkàtì ẹ̀ẹ́ ẹ̀gbọ́n ṣe wà yẹn kán lè bá àmọ́ ẹni tó sọ̀rọ̀ kán lè bá àmọ́ pé àwọn ní gúrùpù ń biṣẹ́ tí ọba sí fọ́tò wọn nímọ̀ fóun lòun contribute wọ́n tó bá wà fọ́ọ̀sì láti lo WhatsApp ó gbé lógò kan síbẹ̀ tí wọ́n mọ̀ pé ìwọ ló wà lábẹ́

iṣẹ́ rẹ̀ yọ wọ̀ ilẹ̀ mi tẹ́ bá ti wọ ọkùnrin sansan báyìí olùgbàgbọ́ òdodo tí máa ń bóbìnrin lóbìnrin àbọ́kùnrin ọlọ́kùnrin ń sọ̀rọ̀ oyé ẹnu pé wíwò pé kọ́ fi recognize pé sẹ́ni yìí ni wọ́n náà mi sí ẹ̀yẹ ó ti yé lẹ́yìn bẹ́ẹ̀ báyìí ọ̀rẹ́ ju rẹ̀ tẹ́ fi sọ̀rọ̀ tán ìwọ lọ ń lo àyà ti àǹkà yìí ọlọ́ọ̀ni ẹ̀yin obìnrin ẹ̀yin náà máa rẹ ju yín ẹ má máa dún wájú àwọn ọkùnrin sansan báyìí ẹ má kẹgbẹ́ sí wọn tẹ́ bá ń sọ̀rọ̀ aná lọ́sọ bẹ́ẹ̀

làláàfin pàwọ́ méjèèjì láṣẹ pé nínú tí ò ní jẹ́ ká nínú tí ó ràn wá lọ́wọ́ táàfẹ́ rábẹ́ wa sọ òun náà ní ká ṣe kí ni ká rẹ̀ ju wa ó ní wàyá àfàdó fòrújàhún wàyá àfàdó kullu sharri mabda'uhu min an-nazar wọ́n ní gbogbo fìtínà tó yàn bá kò lára obìnrin láyé àbí lára ọkùnrin wíwò ni ó ṣe kíni ni wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ tó bá ti lè rọ́jú lérí wíwò yẹn ọ̀ọ́ láǹfààní àti kọ̀ǹtúrò ara rẹ̀ àmọ́ tó bá ti lè rọ́jú ó sí Facebook gbogbo fọ́tò tó wà mẹ́lọ́wọ́ tán ó sí WhatsApp gbogbo fọ́tò tó wà mẹ́lọ́wọ́ tán ẹ ọtún lọ bí déètì gbogbo àwọn òyìnbó àwọn dúdú ẹ ọlọ́run wáyàwó lérí nẹ́ẹ̀tì olóríire ní máa ń pàṣẹ ara rẹ̀ lérí nẹ́ẹ̀tì nígbà òun wọ́kọ̀ sí èèyàn làwọn yẹn fọ́tò tó gbé síbẹ̀ ló sì ọmọ bí fọ́tò 25 years ni o bóyá fọ́tò 80 years ni o bóyá fọ́tò ẹbẹ̀rẹ̀ sí chaati tán ó níjọ́ tẹ́fẹ́ pàdé ó lè kó ti wọ 55 táyé rẹ̀ bá bàjẹ́ ọlọ́nkọ́ mọ́sẹ̀ ṣàánú wa tẹlifíṣàn ṣàrá àmọ́tọ̀ bá ti ń wo ìtọ́lọ̀wọ̀n ní kò wo ń bẹ̀ ó ti di kíní ó ti di haram nínú tí àwọn alfáàkà tí ma ń fa oye òun náà ni alkhudu alkhudu fil kalam ká máa dẹ́fẹ̀ pẹ̀lú ìyàwó ká máa dẹ́fẹ̀ pẹ̀lú ọmọ tó ti bàlágà ọmọbìnrin tó wá ti bàlágà òun náà ti di ìyàwó kọkùn kan tí ń ṣe akédò ẹni ebi jẹ́ pípa tọ́lọ́wọ́ bá fẹ́ pàṣẹ jalibab oníyà ayọ́ nàbí kúlẹ̀ àzọwájìká sọ fáwọn ìyàwó ẹ̀ lẹ́yìn àwọn ìyàwó kọ́ wà bá nàtíkà àtàwọn ọmọ rẹ̀ obìnrin tí wọ́n ti mature wọ́n ní sa ilẹ̀ mọ́mìnì àtàwọn ìyàwó àwọn olùgbàgbọ́ òdodo àgbáláyé yúdì ní ìnà alẹ́ yìí nàmí jalabibihin ká máa da jalibab bo ara o ọmọ tí ọlọ́run ní ká nàbí ọ̀sọ́ pé kọ́ da àmọ́kò tí mari ọmọ tó bá ti mature tó ti ń ṣe menstruation ọ lẹ́tọ̀ láti fọ́ọ̀kàn ọmọ bá sọ̀rọ̀ kọ́ ọmọ wá dì mú lórí teacher school ọmọ fọwọ́ gbọ́ ọmọ lẹ́gbẹ̀ẹ́ báyìí fatifati ọ̀daràn crime ni Allah subhanahu wa ta'ala ó ló yé wa pé àwọn banat àwọn náà ni àwọn balirat tí wọ́n ti balaga èèyàn ní máa dẹ́fẹ̀ torí pé tó bá ti rẹ́rìn sóbìnrin tó ti balaga àbí ìyàwó ìyàwó látara bẹ́ẹ̀ ó ti send signal sí tó bá fẹ́ bèèrè nǹkan bèèrè sapsap sáwọn alẹ́kùn àwọn ìgbà kan lọ́dọ̀ yín wa alaikum salam kọ́dá àwọn àfáà ní gbogbo obìnrin tí ń bá ń lọ tí ọkùnrin kan bá sálámà sí ee lọ́kùnrin kan bá sálámà sí wọ́n tó bá rí pé fitna ni sálámà rẹ̀ kọ́mọ̀ dáhùn sáà pé ká dáhùn sálámà sọ̀rọ̀ pé ọ̀rọ̀ yẹn Ọkara àwọn bọ́ìsì kan náà sáà mi mọ̀ àti sáà kìíní ọmọ náà ọmọ lọ sí ọlọ́wọ́n bá ní yá nìsá annabi ọlọ́ni mọ́kù ẹ̀yìn ìyàwó annabi lásìtún na káàdé mìnà nìsá ẹ má fẹ́ra yín wọlé o ẹ jọ àwọn ìyàwó lásán o ẹni takà ìtún yóò dá kẹrẹ rẹ ọlọ́run fàdá sàkúdá annabi lè kọ́ọ̀lù ẹ má máa lé ohun tẹ́ ẹ bá ń bá àwọn sàábà sọ̀rọ̀ ẹ má máa lé ohun mánìyàn lẹ́hùn ó ní pé kéèyàn máa dẹ́fẹ̀ kọ́ máa dẹ́fẹ̀ ìṣẹ́ àmọ́ obìnrin fìtínà wọn pọ̀ tó bá fẹ́ kó fìtínà bá yẹn ọmọ bí ó ṣe gbé ọ̀rọ̀ ó sì mọ bí ó ṣe sọ ọmọ èyí tó fà sókè èyí tó fà sílẹ̀ tí ó fi kó wà lábá yín wọ́n mọ̀ dáadáa kọ́dà àwọn ọkùnrin náà wọ́n mọ̀ nígbà tí wọ́n bá ń lo tóònù yẹn ipe eléyìí tí kò nọ́mà ọlọ́run bá ní ìyàwó ànábì ẹ má dẹ́fẹ̀ kẹfẹ́ o ọ̀yẹ́ ti máa lẹ́sìn ìdíkọ́lì mọ́rọ̀dù torí àwọn nǹkan bẹ̀rẹ̀ náà àwọn sàhábà tó jẹ́ pé àrùn bẹ lọ́kàn wọn àrùn kí zina ṣáhàwà àgbàpá àwọn sàhábà ń ṣe sìnà o kí ó nífẹ̀ẹ́ obìnrin kí ìwárìrì obìnrin ó múyàn àdámà gbogbo ẹ̀dá ni tó bá lóbìnrin tó dá tó sí obìnrin rí tó báyìí làákàyè ló sì ha subhanallah àdámà ọlọ́run ní ààrùn yẹn àwọn táàrùn bẹ lẹ́mí wọn táwọn ìyàwó ànábì bá ń lé ohun oye yóò kírètì ààrùn sí ẹ̀mí wọn ààrùn yóò wá sí kí ni yóò wá tì wọn láti máa wádọ̀ wọn wa qulna qawlan ma'rufa ọlọ́run bá ní ẹ̀yin ìyàwó ànábì ẹ sọ̀rọ̀ nọ́mà salamu alaykum wa rahmatulah wọn ni kí n gbà kan báyẹ̀wá ẹ sọ̀rọ̀ nọ́mà ma'rufa bó ṣe kẹsọ sọ́tọ̀lá azab níparí ọ̀rọ̀ mi òun náà ni pé nínú tí máa ń fa almusahaba walmuakasa almuharrama walishq ká máa yan ọ̀rẹ́ kí ìyàwó rẹ̀ ọmọ sọ fún ọ pé Mr. Ibrahim ti ń lọ yẹn pé ọ̀rẹ́ mi ni níbi iṣẹ́ àbí ọ̀rẹ́ mi ni lérí Facebook àbí ọ̀rẹ́ mi lérí WhatsApp ọ̀rẹ́ ọ̀rẹ́ ń bẹ láàrin ìyàwó ìyàwó àtọkọlọ́kọ ọ̀la ikú sí àbí ìtọ́gbajúmọ̀ àti àwọn ọ̀dọ́ dating àwọn ọmọ primary school wọ́n ti ń dating àwọn ọmọ primary schools àwọn ọmọ um, primary four five nítorí kí ní ẹ̀tọ́ wà lámpáǹsì ó ti gbajúmọ̀ láwùjọ ẹnìkankan ọ̀kánsí kankan má wípé it's my friend ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ rẹ̀ báwo ọkùnrin àtọkùnrin náà máa sọ̀rẹ́ obìnrin àtobìnrin náà máa ṣe ọ̀rẹ́ kò sí fi ń jẹ́ ọ̀rẹ́ láàrin ọ̀dọ́ àti ọ̀dọ́ nínú Islam ẹ nífẹ̀ẹ́ ara yín as a muslim wípé mùsùlùmí gbogbo wa mùsùlùmí ti gbọ́dọ̀ nífẹ̀ẹ́ mùsùlùmí àmọ́ ti kọ̀kọ̀ tí máa ń lídì síbi ká máa fọwọ́ gbára ẹni ká máa padà wá kíìsì ẹni tí ó padà wá di ká máa bára ẹni lásìkò àrọ́ ọmọ ni o. a dẹ̀ máa tẹ̀lé máa wọn ọmọ wa létí nínú ilé àwọn tàbá nílé kéwù àtàbá ní schools dating house and it is haram. ní ń dàrin àjò ọmọ rú nítorí pé ọmọ ìwòtí ìsinmi àti mari bọ́ọ̀ yẹn ti wá jílẹ̀ bó ṣe hóde ọwọ́ rẹ̀ ń sìn ó ti jílẹ̀ nígbà míì yóò tó fọwọ́ gba ó ti jílẹ̀ àwọn méjèèjì ọ̀dọ́ làwọn méjèèjì kálukú ọmọ lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni wọ́n àwọn ọkọ̀ lékè ẹ̀wá pàdé pẹ̀lú ahmed àwọn wọn lọ papọ̀ àwọn pé ṣé ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n nínú níbọ̀ ọya kílè náà gba ọ̀nà bòmí bẹ́ẹ̀ bá jóyé wọn bẹ́ẹ̀ wọ́n padà bára wọn sùn kátó wá pé àjòkó ní class obìnrin wá ń jòkó lérí ọ̀rẹ́ rẹ̀ láwọn yunifásitì sí wa musíbà náà ọkùnrin gan náà sọ pé kó wá jòkó lérí ẹsẹ̀ wọn torí pé kò ságà mọ́ ìdí òjò ságàmà yẹn òsì ní ìtọ́fà òsì náà lẹ́nsẹ́ kí ni ìrẹ́nsẹ̀ sẹ́ẹ̀mọ́ bí tí àwọn olówó wa àwọn politicians wa sẹ́ẹ̀mọ́ yẹ tí wọ́n ná lérí lérí sex owó tí wọ́n ná torówó wìrìwìrì ni kìí sọ owó tí wọ́n kàkílẹ̀tì kọ́sà ti rí ní tí ń fẹ́ yẹ gbogbo tó bá ti lóhun fẹ́ náà ni iye tó bá ti lóhun wá náà ni ọlọ́fun chẹ́kẹ̀ àwọn èèyàn tó ń kúrò níbi pé wọ́n tó ń ṣe sìná ní ní bóòdù wọn pè eh, níbi iṣẹ́ lọ́fíìsì yóò tilẹ̀kùn ọ́fíìsì yóò ti mọ̀ ṣe sinabẹ̀ dáadé wa kan ọlọ́run ṣiṣẹ́ ní ọ́fíìsì kan lọ́rin ìfẹ́ dárúkọ ọ́fíìsì wọn láti tilẹ̀kùn ó sì bá md ti ń bá madam sùn yàwó yàwó nínú ọ́fíìsì táwọn yẹn sì mú ah, lásìkò lọ́sàn-án yóò kí náà sọ yìí torí pé ó ti wà ní kálúwà pẹ̀lú ẹ̀ ó ti rúfin tó bá ti rúfin òfin orú ọ òfin orú ọyàn dẹ́tì yìí ẹ̀díkà sí ilé wọ ọmọ rẹ tí má ti ń dẹ́tì tí ó ti ṣetán àti mari tó wọ́n ti tàn àti mari ọmọkọ̀ ọmọkọ̀ wá tó wọ́n ti mọ́kọ̀ wá ẹ má jẹ́ ọpẹ́ oṣù kínní àríwá ẹ̀ máa oṣù káàtàbọ̀ ẹ̀sẹ̀ ákìlù fún wọn torí pé àwọn ti sọ pé àwọn fẹ́ra wọn yẹn ẹ̀mí wọ́n ti so mọ́ ara wọn tẹ́ẹ̀ bá tètè jẹ́ kí wọ́n tètè pàdé ara wọn ah fitina ńlá ni o tí wọ́n bá ṣe sìnà eré wọn sì ní pé má torí pé wọ́n máa ronú ara wọn ní gbogbo gbà ní àdámà ni anábì ní almaru ala dini khalilihi falyanzur ahadukum man yukhalil àwọn ọ̀rẹ́ tẹ́ bá ń bá rìn bí wọ́n bá ṣe rí lẹ́yìn náà ṣe kí ni ẹ máa rí tọ́wọ́ ti rọmọ bọ́ ìkan tó ń bọ̀ tó ní ìwọ̀n wá wo ọmọ rẹ obìnrin pé ọ̀rẹ́ làwọn ní skul mọ̀pọ̀ dára ní o mọ̀pọ̀ dára ní o lẹ́yìn náà gbogbo àwa tí abádilé iṣẹ́ mú tọ́nà bá kádà fún àwọn obìnrin ṣiṣẹ́ lábẹ́ wa ẹ jẹ́ wọ kí á fún gan pẹ̀lú wọn obìnrin míì oní fítínà gan lòun gan fún rẹ̀ fítínà òun gan mùsíbà ní fún rẹ̀ tọ́ba ti rí traces pé mùsíbà lélẹ́yìí kọ́ya tètè kọ́ṣọ̀ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọbí iṣẹ́ ẹgbẹ̀ mọ́tọ́ ma ní à tí free mixing wà ń bẹ̀ tọ́wọ́n àti ọ̀gá tí wọ́n jòkó tí wọ́n wà wọ́n máa ṣe meeting wọ́n máa travel orí ibu ni gbogbo àwọn ọmọ obìnrin ẹni ká sọ fún wọn pé láti ìgbà tó wà ti tó ọmọdún mẹ́rin márùn tọkùnrin kan bá ti fẹ́ bọ̀ lọ́wọ́ mọ́wọ́ lọ́wọ́ tọkùnrin kan bá ti fọwọ́ gbà kọ́ jáwọ́ rẹ̀ gbà láti ọmọdún márùn láti máa sọ fún àwùjọ wa yìí lágbàpọ̀ ọ̀kan náà àwọn àlùfáà ó ní ìdàrọ̀ àyíta nùyú balẹ̀ ìfì bá rí sátán ó ní ẹwà kíáfò bẹ́ẹ̀ bá rí kìnìún tó yẹ ẹ̀yìn rẹ̀ ráì faládẹ̀dùn náà annalẹ́ ìfẹ́yẹ̀bùtẹ̀ sí mú ẹ mọ́ rò pé rẹ̀rin sí mo yẹ ẹ̀yìn ẹ̀ kí ló fẹ́ ṣe ọfẹ́ jẹun ni o tó bá rí bọ́ ìkan tí rẹ̀rin sí ọ mọ̀láìkẹ́ mo ṣe tí rẹ̀rin ẹ̀rín kí o kí ló fẹ́ ṣe jẹ́ àwọn ọmọ wá tútù ìsọ́sẹ́lẹ̀ àwọn ọmọ táwọn bí ń sìn wá tútù gan tẹ́lẹ̀ kan ti sọ pé i love you báyìí àbọ̀kọ́ sínú pépà tó fún ó ti tán o ó ti tán o kò concentrate ma. ipe lágbẹ́já sọ pé òun lọ́fún ọ sọ fún àwọn ọmọdé obìnrin pé bẹ́ẹ̀ nìkan bá tó sọ fún òun lọ́fún ẹ nígbà sọ pé wò ó ṣe kíní wò ó lọ́fún ẹ so you are not ready for love o ti sọ láti marry marriage gan pẹ̀lú love ṣe rí love tí ọba ní marriage inú iná ni tí ma jóyàn yóò sì máa bá tèèyàn jẹ wẹ́rẹ́wẹ́rẹ́ títí téèyàn fi wọ̀nà ọlọ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọdé alúgbàdì sí náà mọ́jà àdánwò ní mọ́jà ọba wa mọ́jà ọba àwọn ìyàwó wa mọ́jà ọba àwọn ọmọ wa mọ́jà ọba àwọn àbúrò ẹ̀gbọ́n wa mọ́jà ọba àwọn sisters wa ọlọ́mọsàmúwa dúró kọ́lọ́nsánú wa وجزاكم الله خيرا وبارك الله فيكم ونفع الله بكم والسلام عليكم ورحمة الله وبركاته